الذي ذكر الإحسان إلى الجار بعد ذكر عبادته في القرآن والصلاة والسلام على خير من أحسن إلى من بجواره نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة لدولة مباوة ọlọ́run ọba tí ó tún ṣe ìjòkó yìí nírọ̀rùn ọba náà lọ́ba tá a dúpẹ́ fún gbogbo àwọn èèyàn tí ọlọ́run ọba lò ní sábàbí tìlú ìjòkó yìí tó fi wáyé tó fi rọrùn abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mùsà ṣe ní ìta pàdé níwájú ọlọ́run ọba níjọ́ àlùkìyàmù kó fi ṣe okùnfà àlìjáná fẹ́ni kọ̀ọ̀kan wa a kí gbogbo àwọn elétò àti àwọn tó ń gbà wá lálejò ń bí àti gbogbo àwọn jama pé assalamu alaikum wa rahmatulahi wa barakatu. wa alaikum salam wa rahmatulahi wa barakatu. hukukul jaal ìwọ̀ tí a jẹra wa àwa tá ń gbé pẹ̀lú ara wa ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa. bí àwa ẹbí àtàrà tá a jẹ́ aládùúgbò a gbọ́dọ̀ máa ṣe dáadáa síra wa ká wá dà gẹ́gẹ́ bí ẹbí kan sọmọ pé wà àtàwọn ẹbí yín ẹ̀jẹ̀ ti dà yín pọ̀ bọ́ ọ sálọ̀ tún ẹbí rẹ̀ wà bọ bó o kó lọ ẹbí ọmọ wọ káàkiri bí bá lọ lọ ọ padà padà sínú ẹbí nítorí pé okùn ẹbí lọ dà yín pọ̀ ẹ̀jẹ̀ dà yín pọ̀ gbẹ̀yàn bá ti wà lẹ́gbẹ̀ẹ́ ara ẹni tá à ń kọ́lé tira ẹni ilẹ̀ ti dà yín pọ̀ etí ò lè mú ọ sọ pé ìwọ ìṣe ẹbí lágbájá mọ́ kò pọ́síbù nítorí ẹ̀jẹ̀ yín ti wọnú ara wọn bẹ́ẹ̀ náà ni ọ̀ pọ́síbù kọ́ ọ lọ́wọ́ gbé àdúgbò mọ́ kò ní ọ̀fẹ́ la ilẹ̀ tiẹ̀ kúrò nínú ilẹ̀ níbọ̀ rẹ̀ nígbà tí o ti rọrùn kó rí ilẹ̀ la O di ọ̀ràn yẹn kó máa ṣe dáadáa ṣe rí níbọ̀ wa ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọ̀dà gẹ́gẹ́ bí ẹbí wa tí wọn ò bí wa papọ̀ ni ìbáà jẹ́ kèfèrí ìbáà jẹ́ mùsùlùmí ìbáà jẹ́ olóòṣà ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa. مكانة الإحسان إلى الجار في الإسلام niboliness ká máa ṣe dáadáa sí alájọgbé wa yàrá rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yàrá ẹ̀ ilé rẹ̀ kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ilé títí ẹ̀ ẹjọ́ pàdé ẹjọ́ ń gbé papọ̀ ká ṣe dáadáa síra wa ẹ̀sìn ni o nítorí pọ̀pọ̀lọpọ̀ wa ìsìláàmù tá à ń ṣe tí yóò fi di pé wọ́n máa wá pé ẹ̀bá làájì ni ẹ̀bá làájà ni ṣebí wọ́n lọ mọ́kà ṣebí àfa wọn pé ebi ṣéwù ni ìsìláàmù tá à ń ṣe àgbàgbọ́ yé ẹ̀ délẹ̀ nu mọ́sálásí nìkan la gbọ́ yé àgbà pé ìsìláàmù tó ń ń tata ṣe nínú ìsìláàmù tí ń bẹ ń tata ṣe òun náà ni ká máa ṣe dáadáa sí níbọ̀ wa this is Islam this is worship ẹ̀sìn ni tọ́ máa nípò níwájú ọlọ́run tọ́ ọ bá sì ń ṣàbùrú tó o sì máa dáràn wájú ọlọ́run tọ́ wa lè parí ẹ̀ sínú ná kọ́lọ́mọ sì wá lọ́mọ ná. aláàdá ilẹ̀ kọ̀fẹ́ kọ́ dàrú ló ní àmọ́ dáadáa síra wa aláàdá ilẹ̀ ọ̀fẹ́ kọ́ létò ní àmọ́ dáadáa síra wa tá a bá ṣe dáadáa síra wa ládùúgbò àwa tá a jọ ara wa odidi síríìtì ọ̀ dàrú bí síríìtì ọ̀bá ti lálàáfíà gbogbo local government kọ̀ọ̀kan ní òní lálàáfíà bí local government kọ̀ọ̀kan ọ̀bá ti lálàáfíà ìlú tàbí òní lálàáfíà kálàáfíà ó sì máa ń ṣèlérí ilẹ̀ ọlọ́run ọlọ́run ọ̀fẹ́ ó ṣe jẹ́ pé wọ́n tọ́ ọba wa ń ṣe dáadáa sí labour ọ wà nínú àwọn èèyàn tí wọ́n ń fa àlàáfíà ọlọ́run ká nínú eré ilẹ̀ ọlọ́run àbí nínú ilẹ̀ ọlọ́run ọlọ́run bá sọ nínú Quran ọ̀là amálẹ̀ ni lẹ́yìn ìgbà tó ní ká má ṣe bọ sóun ọ̀là amálẹ̀ a'udhu billahi minash shaitani rrajim wa'budullah ẹ máa ṣe Allah wala tushriku bihi shay'an ẹ má mú kàmí mọ́lọ́ mùsùlùmí kí ló bójú lé Allah kí ló fi ń sọ́ra Allah tọ́lọ́gbà pé yóò sòwò fún ọ̀dá wọ́n bí wà nìdẹ́ ní ẹ̀sánà ìyá ayé àti bàbá yín ẹsẹ̀ dáadáa súnmọ́ wọ́n bí dé lùkúrúbá gbogbo àwọn tí wọ́n súnmọ́ inú ẹbí ẹsẹ̀ dáadáa súnmọ́ wọ́n lè yàtá àwọn ọmọ tí bàbá wọn ti kú ẹsẹ̀ dáadáa súnmọ́ wọ́n lè máa àwọn ẹ̀bùn míì ẹ̀bùnmi torí ọlọ́run ẹ̀bùnmi torí ọlọ́run Allahu Akbar ọlọ́run bá ní ẹ̀bùn èmi mọ̀ta lóṣì ìgbà ọlọ́run wá fẹ́ ka ìta mbẹ́mbẹ́ nísìnyí ó ní wá ní jàre lẹ́kúrúbá àwọn nẹ́bọ̀ tó súnmọ́ yín ẹ ṣe dáadáa sí wọn aláàánú sọ̀rọ̀ yìí ó nẹ́bọ̀ tó súnmọ́ yín wọ́n jàre lẹ́jọ́nà àwọn nẹ́bọ̀ tó jìnnà sí yín ẹ dáadáa sí afọwọ́ abúlábùn abbas ó ní alijáru dàlùkúrìbá ó ní sẹ́ẹ̀rí níbo tó súnmọ́ wa tí ọlọ́run bá ń sùn ìyá àni alẹ́dì bẹ́yìn náà kẹwọ́ bẹ́yìn náà kọ̀rọ̀ọ̀dà òun náà ni níbo tẹ́jọ́ jẹ́bi ìwà àtàbúrò rẹ̀ jẹ́ kọ́lé tira yín abẹ́jọ́ gbalé kan náà ọlọ́run bá ní ṣe abbas ó ní wàlìjáru jùnú ó ní níbo tó jìnnà alẹ́dì lẹ́yìn sábẹ́yìn náà kẹwọ́ bẹ́yìn náà kọ̀rọ̀ọ̀dà èyí tó jẹ́ pé ẹ̀ẹ̀tàn ẹ̀kan accidentally ẹ̀kan jọ ralẹ̀ sádùúgbò ẹ̀kan jọ gbalé sí inú fúláàtì kan ẹ̀jọ̀ ìwọ gba èrúmù ó náà gba èrúmù tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yin sẹ́bí àtẹ̀yítẹ́jọ jẹ́bí àtẹ̀yítẹ́ ìmọ̀ra rí wọ́n àti yíbò wọ́n àtàwùsá wọ́n àtẹ̀gbò bọ́ bá ti jẹ́ èèyàn máa ń wá ẹ̀sìn tí ń ṣe ká ẹ̀sìn tí ń ṣe wọn kọ́ lẹ́yìn kó pè é sẹ́sìn bí ọba sì ti gbọ́ ọ̀rá fílẹ̀ jẹ́jẹ́ kọ́ wá nítorí pé kọ̀sẹ̀sìn rẹ̀ pò ní ṣe dáadáa sí ọ̀dọ̀ mọ́ náà nítorí kò ní rọgbọ fẹ́yìn méjì nínú ilé àti ládùúgbò yìí bí ọba ti wá rọgbọ fún yín kò ní rọgbọ fẹ́sìn ẹ̀yin ọmọ ya mi nínú ẹ̀sìn Islam alihisan ilẹ̀ dìjar wàsíyàtún minalayi antariki Jibril. ká dáadáa sí nébọ̀ wa tá ń gbé alájọgbé wa alábàgbé wa wọ́n ní ọlọ́run kì wá ń lọ ọ wá dìídì ìran ìlú wá ilẹ̀ lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ sọ àyà kalẹ̀ jìbìrì tó wá ọ wá dé di arákùnrin kan bí àfa ńlá kan ti ń bọ̀ ọ̀kan nínú àwọn ó ní òun ole nínú ilé pẹ̀lú àwọn ẹbí òun àwọn fẹ́ lọ lè rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam báwọn ṣe ń wo ànábì lọ́ọ̀kan báyìí làwọn bá rí tẹ́nìkan náà ń ara wọn wọ́n ń sọ̀rọ̀ sọ̀hábà yìí ni ẹsẹ̀ wá ń ro òun ẹsẹ̀ ń ro òun òun wá ń béèrè pé àlejò la bá tí na báyìí pé nígbà wọn wá parí ọ̀rọ̀ yìí tán ànábi wa sọ fún arákùnrin yẹn pé tọ́ ọ fẹ́ rí mi ni àwọn ah, ní àwọn ẹsẹ ro mi ara ń ta mí fún yín bẹ́ẹ̀ náà ṣe dúró yẹn ẹni tí ẹjọ nsọrọ yẹn bóò ló ṣe wá tẹnumọ́rọ̀ báwọn tí wá fi yín lè ànábi ní fa ànábi ní nínú ẹgbàá wọ́n ní ó sì lóun fẹ́ wá bá wọn o arákùnrin yẹn ní mo sì fẹ́ wá bá yín tán o alábìnrin lẹ́wọ̀n jí tán náà lọ́sọ̀ fáhàtàwò aw kama qala sallallahu alaihi alábìnrin bọ́ ọba lè wá bá wa ni ọba sì bá màláyíkà lọ. ọba sájì bìrì lọ àwọn sábà ó rí lọ́kàn bá jìbìrì yìí. ìdíwánu láì tàn àlẹ́ àlẹ́ yìí anabi wa ni mazala jibril Titi káfi túká ìsà ń tẹnuma náà ni kò yí padà nǹkan ń tẹnuma kò yẹ kò bọ́lẹ́ ni yòòsínì ti ń fún mi lásọ̀ọ́lẹ̀ ipe kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bilijaari pẹ̀lú nébọ̀ mi ata àdánà tó anáwó sáyíwá rìtùwù ọ̀tẹnuma títí ṣe báyìí fún ṣe báyìí fún ṣe bayi fún ṣe bayi, fún bayi, ni wọ́n máa ṣe má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí títí tí mo fi wá ni pé kọ́kàn sọ fún mi pé bọ́ ọba ti kú náà o dúkìá rẹ̀ wọ́n gbọ́dọ̀ fún mi ngba ngba tó wà láyé tó ní fún náà kábàáyì fún náà kábàáyì fún náà kábàáyì fún náà kábàáyì ṣe báyìí ṣe báyìí ànábì ní dúkìá ló kù tí dìbìlì lò sọ pé kí wọ́n pín níbọ̀ níbọ̀ rẹ̀ níbí a christian ó lè jẹ́ kristẹni ó lè jẹ́ abọ́gibọ̀pẹ̀ ó lè jẹ́ free thinker ó lè jẹ́ kọ̀lẹ́sìn anabi ni díẹ̀ ló kù wọ́n fẹ́ sọ pé kí wọ́n pín nínú ẹbí mi nínú property mi kí wọ́n pín nínú property ayémáyá wa eré ikú tẹ́lómi ṣe tí ọ̀bọ̀ ń bẹ̀ dárọ̀ yìí látara ẹ̀ níbọ̀ alikiyama tó bàjẹ́ fẹ́lómi kó tó dọ̀hùn torí níbọ̀ ẹlẹ́kẹta alamatul iman alisaru ilal jar alamatul li imanik billah bil yawm al akhir wọ́n ní ìṣe dáadáa sí níbọ̀ yìí wọ́n ní oyóòjì á máa mẹni tó ní ìmánì nínú wa àtẹni tí ò ní bẹ́ẹ̀ bá ti ṣe kátàkátà pẹ̀lú níbọ̀ tí ò fún níwọ̀ wẹ̀ tí ò fún ní ìwọ̀ rẹ̀ àwọn àfáà wa wọ́n ní ká jóye wa pé nǹkan pàpẹ́ mọ́ra ìmánì ni kò ní ìmánì ẹni tí ní níbọ̀ la kò ní ìmánì. Ànábì ní wallahi la yu'min anabi ni mo fi ọlọ́run ọba mi búra kò nígbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ ò pé wallahi la yu'min ìgbàgbọ́ rẹ̀ ò pé o wallahi la yu'min ìgbàgbọ́ rẹ̀ ò pé o kọ́ọ̀lù mọ́ni ya Rasulullah àwọn sábà níta ló ń tọ̀hún anabi ni man yabitu shab'ana ẹni tó jẹun tó yóò bá kán wa jarruhu ja'ihu ebi sì ń pa níbọ̀ rẹ̀ ó sì mà anabi ni ẹ má pè é lólùgbàgbọ́ ẹ dáná tán ẹ jẹun tán lójú rẹ̀ náà ni wọ́n lọ́mọ ti dé ló ní ìyàwó ní fùfú ló ti tán ní sọ fún bàbá rẹ̀ tó sọ wàrà kàrà ìyàlá kàrà náà nísìnyí wọn kò yókù ọ̀dà wa lọ wa lọ lè ra sèré wa ó ní mọ́lá láti kánṣu àwọn láti kánṣu sèré rẹ̀ ó ti lọ kí ni ń ṣẹlẹ̀ kí ni ọlọ́run sọ fún ọ ọlọ́run sọ fún ọ pé iṣẹ́ délẹ̀ ọ sọ fún ìyàwó ẹ̀ nígbọ́yà lọ́lẹ̀ ayé a ẹ̀dínlẹ̀ nínú iṣẹ́ àkàrà lélẹ̀ ẹ̀ lè tẹ̀bà ẹ̀ sì lọ lè rẹ sọ̀mú kẹgbẹ́ fún ìyá ìjọba. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wọn nínú mina amthila ẹ̀yìn alimithali kọ́dìm lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ti ní òwe kan tó máa ń pa fúnra wọn torí wọ́n ti experience àwọn aburú neighborliness ẹ̀gbọ́n tí wọ́n máa ń sọ nínú èdè wọn wọ́n ní alijaru kọ́bùlẹ̀ dáa alijaru kọ́bùlẹ̀ dáa àwọn èèyàn tá a bá gbé ládùúgbò tá à ń lọ ni ká gbọ́dọ̀ lè wádìí ká tó ralẹ̀ ká tó kọ́lé kó o tó sanwó fún kíátìkà ọ̀ọ́kọ́ lọ lè béèrè àwọn tí wọ́n ń gbénu lé yẹn kó o tó gbalé nítorí pé tọ́ba jẹ́ èèyàn aburú wọn ràn ọ́ yóò sì ràn ọ́ mọ́ ìyá wa Asiya ìyàwó Faraon nígbà tí Faraon náà kàn máa àbí àwọn afa kan ní àpáta ni tó kàn máa pata ọwọ́ ni kí wọ́n rí àpáta ńlá kan kí wọ́n rí ìlú lérí nítorí pé Ọlọ́hun ní sọ́ọ̀sà mọ́ kọ́lọ́ nìkan ló wọ́n máa sìn wọ́n ní kó di pé àpáta yẹn bá ní rí onírọ̀bì bònílì ìdàkàbà ìtàhùn fìlìjẹ̀nà ìwọ ọlọ́run bá o fún mi ní ilé kan lọ́dọ̀ rẹ ọwọ́ àkọ́kọ́ ti lọ́dọ̀ rẹ síwájú fún mi lọ́dọ̀ rẹ ilé kan tó dáa táǹpì lálìjẹ́nà ìkìtàrà àlìjára kọ́bùlà dáa kó tó dáa kọ́ lé lójú kọ́kọ́ dáa kọ́ ibi tó wọ́n fẹ́ kó wà ọmọ pé tó ń bá ti bọ́ lọ́wọ́ múlé papọ̀ kò sí sòrò fún ọmọ lálẹ́ kìyàmá àwọn afáàbí sọ fún wa pé iṣẹ́ ẹ̀sìn pọ̀ bí àṣà àwọn èèyàn wa ní ẹ̀sìn pọ̀ lẹ̀ kọjá sáwí ẹ̀ máa yá mi. àwọn àlùfáà ní kí ló dé tí ìṣe dáadáa sí nébọ̀ sí jẹ́ ọ̀ràn yẹn wọ́n dára kọ̀kọ́ láyé stẹ́kìnì àádọ́n mi owó ọ̀rọ̀ mọ́tò fẹ́ dá tó òfin ní ní bùkátà sí nébọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìlítàsàkàtà àrùdù bẹ̀rẹ̀ àrùdì làǹdàdà àbàbẹ̀ àrùdì ó lè lálẹ̀ kó kó lọ́ọ́ gbélé ẹ̀ tiẹ̀ lọ́wọ́ mi ó sì lè wọlé rẹ̀ nítorí ẹ̀ ẹ ti lẹ̀ pọ̀ ẹ ti jà pọ̀ ẹ ti rò pọ̀. ẹlẹ́ẹ̀kẹta ìtawárọ̀tò àbúnáwó máa tàràkà àbá ní tẹ́ bá fi ilẹ̀ lé dáadáa láàrin ara yín àwọn ọmọ yín ọmọ bá lọ ìjà tẹ́ bá jákù làwọn ọmọ yóò máa jà lọ yóò wá jẹ́ pé ẹ máa wà nù sáré ìdàkẹ́ máa gba ládàá nù sáré kó o tó lè ṣe dáadáa sí nébọ̀ rẹ kó o tó bọ́ lọ́dọ̀ ọlọ́run ó sì padà dàtọ́ pọ̀ o ó lè sùúrù táwọn ará àdúgbò ni àbá ń gọ̀ aláàjì ní tutù nítorí pé mọ́jàlè sí wí wọ́n sì fẹ́ tọ́ ń jà nígbà míì wọ́n máa wá lọ́dẹ wà lìjánná wọ́n máa gba ládàádáa táwọn ọmọ yẹn ń ṣe láàárọ̀ ara wọn lẹ́yìn yìí tó bá jẹ́ pé ọ̀dà arúnà ni ọ̀dà landlord meeting ọ̀dà gbogbo ẹ̀rú wọ́n se mítìn tán ẹ tún padà sẹ́yìn ẹ̀yìn mẹ́ta kẹ́ tó lè ṣe mí ìgbà tí èdè sunday ti ń bọ̀ ẹ wá da gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá ti dàrú tán tẹ́ ẹ lọ́rùn àwọn ọmọ yín náà àbí ẹbẹ́ ìjíṣẹ́ fáwọn ìyàwó àtàwọn ọmọ ẹ bá dé àwọn ọmọ kọ̀ǹtínú lónìí ẹ máa wá gba ìṣe nínú sàárè títí gbogbo generation ti ń bọ̀ èyí tẹ́ dálẹ̀ lẹ́fẹ̀ẹ́ rú ẹlẹ́kẹrin àwọn fáà ní àníbí wàhálà bá dé ta lọ́kọ̀ọ́kọ́ pín jama ẹnìkan lọ́dọ̀ wa ń bẹ̀ ọ̀kan nínú àwọn níbọ̀ wa ọbẹ̀ wọ tọ́lẹ̀tì lóru bẹ́sẹ̀ rẹ̀ ṣe yọnu tó bá fèrè la kíni wc kọ́mọdé ṣe mọ́ ìyàwó ẹ̀ bá jáde aláàjì aláàjì aláàjì la ilaha illallah níjọ́ náà mọ̀ mọ̀ pé kéèyàn ṣe dáadáa jẹ̀ mọ́ labá máa sọ sára ní kálukú bá jáde labá kí mọ́tò mọ́lẹ̀ labá gbé labá rọ́ọ̀ṣẹ̀ lọ sí ọ̀sìpítà hospital ló ti la ibi ló ti ń wò wá ìpè ẹsẹ ẹsẹ ọmọ ọmọ ọlọ́mọdé àmọ́ abílẹ̀ bá dúró lógìkì tó sì dá aládùúgbò dúkìá rẹ̀ ó dùn náà tán náà kọ́lọ́mọdé aládàáwò bẹ́ẹ̀ bọ́mọ rẹ̀ bá ní kọ́mọ́sán tí ó dákú kálukú ọmọ wo ni torí ti sọ fún ọ pé kẹ́nìkan wọ́n wọlé ẹ kẹ́nìkan sì má da sí ẹ. àwọn afọ wa wọn ní lára rẹ̀ òun náà ni pé tàràbùtù mùjàmá àwùjọ ò lè tò àfi kí àwa níbọ̀ kádà ṣera wa nítorí pé títò ilé òun ni títò síríìtì títò síríìtì òun náà ni títò community ẹ̀yọ́ màá yá mi nífẹ̀ẹ́ sí wa àwọn wòlé àwọn pin níbọ̀ wa àwọn afá sọ̀rọ̀ tọ́pọ̀ lérí ẹ̀ àwọn kan ní àwọn tẹ́ bá jọ kọ́lé ni àwọn tí yàrá wọn máa bẹ lẹ́gbẹ̀ẹ́ ara yín níbọ̀ ni yín yàwó Aisha olóhùn ní oúnjẹ kan òun sì fẹ́ gbé fún ẹnìkan nínú àwọn níbọ̀ méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ òun ànábì ní àti ìhà àwọ̀ àti ìhì lima ni huwa akrabu min babiki ẹni bá súnmọ́ lẹ́kùn rẹ òun ni kò sí kíni òun ni kò fún kó tó kan ẹlòmíì o ò lè gbé oúnjẹ kúrò nínú ilé rẹ kó wá folẹ̀kùn kan kó wá lè gbé fún ẹlòmíì o ti ṣe dáadáa ẹni súnmọ́ ọlọ́kọ̀ọ́kọ́ fún nínú ẹgbàá wọn àfa mi wọ́n ní forty houses níwájú forty houses lẹ́yìn lápò ọ̀tún lápá òsì àwọn náà ní níbọ̀ wa wọn làwọn rí eléyìí gbọ́ nínú tànẹ́bù ibrahim aleyhisalatu wasalam wọn náà nẹ́bù ibrahim oyún sọ fún gbogbo àwọn níbọ̀ ni pé sẹ́ẹ̀rí forty houses lọ́tún ló sì níwájú lẹ́yìn ẹ̀yin lẹ́bí mi o ẹni bá ti níṣòro ẹ máa bọ̀ ẹ má kalẹ̀ kú kẹ́ tó wọlé. ọwọ́ fẹ́ wà ní jánà ọ̀fẹ́ jòkó tànẹ́bù ibrahim ọwọ́ ni wọ́n fẹ́ rí níbọ̀ ibo nìkan lọ́wọ́ máa dá sí ládùúgbò kẹ́nìkan máa dá sí ọ sẹwárí ní bọ̀tàwí wọ́n tún wá ní ìwọ̀ lọ́dọ̀ wa dúra wọn lọ jaarun lawo salata kòkòkò àwọn míì ní wọ mẹ́ta a ṣe dáadáa fún wọn nílọ́kùn mẹ́ta àlìjáàrún ni mùsùlùmí kọ̀rí lébọ̀ tọ́jẹ́ mùsùlùmí tọ́jẹ́ bíi ọ̀jáàrò lọ́wọ́ haqqan àwọn ẹnẹ́bọ̀ kan bẹ a sì dada sáwọn àwọn níwọ̀ méjì lọ́rùn wa kò tó dà kọ́kọ́ òun náà àlìjáàrò ní mùsùlùm mùsùlùmí tó jẹ́ jaaro lahu hakun wahid nebo kan bẹ̀ òun ní kan kwe lọ́rùn wa a dada ṣe dáadáa sóhun náà wà ó wà àlìjáàrò káfíìn òun náà ní níbọ̀ tí èyí ṣe mùsùlùmí Allahu Akbar òun náà wọ́n wí. irú rẹ̀ èèyàn tó wù kó ṣe kí ni kọjẹ́ tọ́ba ti yé èèyàn tó ń nàró báyìí tó ní ẹ̀ka àárọ̀ kọ́mọ̀ nígbàgbọ́ náà lọ́hùn ìwọ pé ẹ̀jọ́ ń gbé wà lọ́rùn rẹ̀ láti má ṣe dáadáa sí tí gbogbo ayé wọn wá gbọ́ ilé tí wọ́n máa sọ pé ah àwọn mùsùlùmí inú wọn lé o inú wa ò sí lé mùsùlùmí ni ọ̀kẹ́kọ̀ọ́ tẹ́yẹ kọ́kọ́ mọ́sálásí àsàlátù ní ṣe mùsùlùmí ni òdó kẹ́kọ̀ọ́ àfọ́ òsì tẹ́lá ìsìn fún wa ní sí wùwà kí wọ́n bí iṣẹ́ òkúkú ìjà rẹ̀ ẹ̀yọ́ máa yá wa àwọn ìwọ̀ tí wọ́n ní lọ́rùn wa pọ̀ alákọ̀ọ́kọ́ á ń yọ sínú ilé ìwọ̀ ìkórìmọ̀ wọ́n yóò kérìmọ̀ rò ọ́ máa ṣe dáadáa sí o sì máa panlé ọlọ́run láàmú ẹlẹ́nu kùránì ni oníwà abudulayi wàlá tó ṣíríkù bíi ṣe ya ẹ má ṣe bọ́ aláàní ẹ má sìn wọ̀bìlì wa ní dẹ́ni ẹ̀sánà ya bàbá yín lókè ẹ̀sẹ̀ dáadáa ránṣẹ́ sí wọ́bìlì kúrìbá àwọn ẹbí ẹ̀dá wọn pọ̀ wọ̀lìyàtàmà àwọn ọmọ òrukàn wọ̀lìmọ̀sáàkì àwọn ẹbùn mi ẹbùn mi ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ kò ní pa yín ó sì dákẹ́ wọn á mọ̀ sá ìlàfàlà tẹnihàrì ni má jagbe mẹ́ni tó fẹ́ tọrọ bára bọ́ọ̀ bá ní kú sọ fún pé alẹ́ bá nù sáà aláàánú tàǹdà wọn <laughs> ọlọ́wọ́ fọ̀rọ̀ wọn lẹ̀ wàlìjà àrídìlú kúrìbá àwọn ẹ̀yà neighbor tí wọ́n súnmọ́ àti neighbor wàlìjà àrídìlú jọ̀nà àti neighbor tó jìnnà chapter four verse thirty six. kìnnà kò lẹ́sìn ìbáraẹ̀ Qur'an anabi sallallahu alaihi sallam. wala amale anabi ni mankana yomi bilayi wale yomi akara fali yukirim jara anabi ni ntaba ni gbàgbọ́ nínú Ọlọ́run tó sì gbà pé a dìde lọ́run <laughs> nínú ntaayanju njọ ọ̀rọ̀ níbọ wa mẹ fálẹ̀ yóò kiri mu jára wo láti sinmi kó ti máa sàpánlé nẹ́bọ̀ rẹ̀ irú ẹ̀sìn tó kò lè máa ṣe. qala al-Mustafa sallallahu alayhi wa sallam dhalik ẹlẹ́yìn nínú ẹ̀ ayò sálẹ̀mà alayhi wa yuhayyiya in kana ghayra muslim yọ ọmọ kí láàárọ̀ ìwọ ni kọ́ ọmọ pánlé kọ́ ọmọ kí láàárọ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatu tó bá tí ẹ bá ṣe mùsùlùmí good morning ẹ ẹ káàsùbà àwọn fámìlì ńkọ́ àwọn àdàmú ńkọ́ ẹkúṣẹ́ ẹkúṣẹ́ àná ẹkúṣẹ́ mi àná gbogbo tó ń ṣe òkú àtọ́yìn tọ́yìn wí tèmi nípa. gbogbo wọn bára ní asalaamu aleykum wa rahmatulahi wa barakatu wọn náà wàá sọ pé wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ̀dá òye tún bẹ tẹ̀híyà fàáyì bẹ àṣàlà mi ní àwọn òjò à ọlọ́wọ́n bá ní bá kí ẹ̀yin náà ẹ̀kí wọn mẹ́sẹ̀ kí. ẹlẹ́ẹ̀kejì ayọ̀ ẹ̀yin náà hu ìdá sàáàdà tọ́bọ̀ wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ ọ̀rọ̀ yẹn nìkan ràn án lọ́wọ́ bọ́ọ̀ bá ràn án lọ́wọ́ ta ni ó ràn án lọ́wọ́ tọ́ọ̀ bá ràn án lọ́wọ́ lẹ́nì níjọ́ tí wọ́n náà bá ní sòrò ta ni ó ràn wọ́n náà lọ́wọ́ làbúdà mí nàní musa àdá ọgbọ́dọ̀ ràn níbọ̀ rẹ lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ bá ń gbé kínní ẹ bá ń gbé kínní orí tí wọ́n ń gbé nǹkan lọ́ọ̀kan níbọ̀ rẹ ọwọ́ akájú ọwọ́ yí wọlé lẹ́sà hàdà díì ẹ̀sìn kọ́ yẹn nínú ẹ̀ àyùbí di ilé ibi tó àmì wọ ṣaláàbì wọ́gẹ́ ìdíjà. níjọ́hun tá a bá ń gbàwẹ̀ níjọ́hun bí wọ́n ṣe ń gbé àkàrà wọlé nílé ọ̀kan ni wọ́n máa gbé mọ́mọ́ yẹn wọlé nílé òsì bí wọ́n ṣe ń gbé oúnjẹ wọn sáàrì ni wọ́n pè wọ́n gún yẹn lọ́ọ̀kan o wọ́n ní ká gbé fún yín o tààrọ̀ dùtù tẹnìkan máa ń ẹ̀sìn ní tààtì filẹ̀ ìdẹ́ àfẹ́tì wa làwọn ṣe fọwọ́sowọ́pọ̀ níjọ́ nísìnyí gbogbo kálukú ń ṣe tiẹ̀ ilé àfẹ́tì wa níjọ wàhálà bá dé ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa àdèmí sallallahu alaihi wasallam ọsọ fún Abu ó ní ìsà tabakta marqa tó o bá ṣe oúnjẹ àbí ọbẹ̀ olómi tó o máa ń ṣe yẹn fa akthir a jẹ́ kó mi rẹ̀ ọ̀pọ̀ dáadáa thumma anzur hala bayti min jaranik wà lọ́ọ́ lè wú àwọn tẹ́bí ń panu àwọn níbọ̀ yín fa asibuhum minha bil ma'ruf kó bù fún wọn bẹ́ẹ̀ o àdèmí lọ sọ bẹ́ẹ̀ fún Abu Dhar tánàbí bá advice yẹn advice ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa abdullahi abu masoud wọn níjọ́ kan ọba àwọn ọmọ rẹ̀ ti ń pa ẹran oníṣẹ́ ẹni tí mo ní kẹ́ ẹ̀ pa náà lẹ́ ti pa yẹn wọ́n lẹ́ra yẹn àwọn ti pa ṣé ẹ ti bó wọ́n làwọn ti bó abdullahi abu masoud ni alẹ́ àtọ́yìn tó ń jaari yahudi ṣé ẹ ti fún yahudi jù tó wà ní ẹ̀gbẹ́ ilé mi torí yóò máa gbóòórùn yóò máa gbóòórùn ẹran bíbọ̀ yóò sì máa gbóòórùn ẹran dídín ṣe ti fún níbẹ̀ wọ́n ní rọ́ọ̀ wọ́n ní ní sinna nìkan ilé ibùjẹ fún báwa ṣe ń bọ̀ kóhun náà mọ̀ bọ̀ báwa ṣe ń dín kóhun náà mọ̀ dín. abdullahi bin mubarak inú àwọn àfáàgbà abdullahi bin mubarak yìí àfáàgbà aládìísì ni ó tún wá ní owó abdullahi bin mubarak wọ́n ní nínú tó gbóyè nínú ẹ̀sìn ọlọ́run nípa ọ̀rọ̀ níbọ̀ wọ́n ní tó ra èso láti ìgboro kó tó gbé e wọlé yóò kọ́kọ́ gbé e lọ inú ilé níbọ̀ rẹ̀ yóò ní ẹmu ti yín kọ̀gbàgbé rí tí wọ́n bá wá mú tí wọ́n tẹ́pẹ́ ọ̀sẹ̀ wá gbé yòókù lọ inú ilé kọ́ làwọn afáà ní ibi tí ara nǹkan wálé tá a bá tá a fẹ́ ṣẹ̀ nǹkan tó wọlé táwọn níbọ̀ rẹ bá ti rí tí wọ́n ń pè tí ọ̀wá wọn tó o sì mọ̀ pé nǹkan yìí àwọn náà ní bùkátà sí wọn ní bá wá sí délé wọn ṣe rápò rẹ ìṣèdọ̀gbọ̀ wọlé wàláhì wọn ti rí nítorí dáa ni kó bu jìríkà méjì òní wọn bá wọn fáwọn náà torí wọn máa ronú àpò rẹ ìṣèyìn mi àwọn afáàní nǹkan tó bá mọ̀ pé kò lè kárí lébọ̀ àwọn ẹbí nìkan ló ní àdéhìlẹ̀ òsèrà wọn ní bọ́ọ̀bù amúwọlé gbé e sábẹ́ agbádá gbé e sínú pólíbàgì wọn ní o tó bá sọ fáwọn ọmọ rẹ nínú ilé ipe ètò mo fi lé yín lọ́wọ́ yìí bó ṣe máa nìyó ẹ má jáde lọ lẹ́kẹ̀jì o. ara wọn wọn ni làbìlàbì tó rì ẹ máa ti ń jẹ́ bẹ̀lẹ́ yorùbá ojú rí ẹni oníṣẹ́kíní kò ní bà ń bẹ̀ wọ́n ní níbọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn níbọ̀ nínú àwọn sálàf tó jẹ́ níbọ̀ ó nígbà míì òun fún ọ̀rẹ́ òun tó jẹ́ níbọ̀ òun ní eré ẹran kó fi ṣe pẹpẹ sóò bó bá ti gbé délé bá lòun ti rọmọ nǹkan tó jáde nínú ilé rẹ̀ ó tún ní kọ́ lọ́ọ́ lè fún níbọ̀ òun tó wà lẹ́gbẹ̀ẹ́ òun wípé òun ló yẹ kó jẹ yóò dùn pọ̀ tọ̀hún náà tún gbé fún kejì wọ́n ní wọ́n wá gbé fáwọn mẹ́sàn-án bẹ́ẹ̀ tó bá padà wá yá ẹni kẹsàn-án yóò ti wá fi ránṣẹ́ sẹ́ni tọ́pọ̀ ẹran. ẹ wọ́n gbà ah, eré ẹran àárọ̀ tí mo fi ránṣẹ́ rì bó lórí yóò wá wá nìyẹn wá rí i pé ó ti dọ́dọ̀ yìí mẹ́sàn-án kó tó padà sọ́dọ̀ wọn àwọn ẹni eré ti lọ jẹun ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ayọ̀ ẹ̀rọ ìṣàṣà ara tó bá fẹ́ yá nǹkan à máa wẹ̀ yìí kó tó yá o sọ́fẹ̀ àdá tó fẹ́ yá o ẹ̀yá mi lága ẹ̀yá mi ní nǹkan ẹ̀yá mi lóúnjẹ máa wẹ̀ yìí tó bá ní o ẹ̀sìn ní o mọ́pọ̀ fẹ́ ṣe náfìlà náà o ìtọ́ ìtọ́dẹ́lẹ̀ náà náfìlà ní o ọlọ́run ní ìfọwọ́ ìlú lílí mùsọ̀lì ọlọ́run ní ègbé tó máa bá wọn kírun nǹkan àlẹ́dí iná wọn wá ń sọ aláàtì ìmùsàwò àwọn tí wọ́n ń jà ń pọ̀ láì ní rísì wọ́n lẹ́dí iná wọn rọ́ọ̀hún àwọn tí wọ́n máa ń ṣe kárí ní nídìí ẹ̀sìn wọn wọ́n yẹ múna ọ̀hún lẹ́lí máa ọ̀hún àwọn tí wọ́n yẹ yáyà nìkan ọlọ́run ní kọ́ máa bá wọn nítorí pé òun tí ò yá ń jẹ́ òṣòro tiẹ̀ náà bá dé kò ẹ̀yin wọn yá mi nínú ẹ̀sìn wa wọn ní eléyìí ara ẹ̀sìn wa ni kọ́dà bàbá wa yáwó wọ́n gba ilé lérí o wọ́n gba ilé o alájẹ wọn sùn ò ní sùn o wọ́n ní nínú ẹ̀kọ́ ọmọlọ́lẹ̀ bẹ́ẹ̀ wò kọ́ ọmọlọ́lẹ̀ wò wò o mo ní kí n wá kí n náà ni tí o sí mo kàn ní wá kí n láàárọ̀ yìí náà ni ẹ lọ mọ́sálásí ni mo sì darí náà kì í ṣẹlẹ́sìn rẹ ẹni tó bá tún wá ìwòyí tún wá lágbára yìí. yahudi kan wọ́n ní kì í ṣe mùsùlùmí aṣọ àlòkù ọwọ́ àgbà níbi wa sallam ó ní baba fatima mo fẹ́ kọ́ wá ṣe fàájì mi láti wá bá mi jẹ oúnjẹ wọ́n nígbà tá nàbì débẹ̀ báyìí lọ́ba bá búrẹ́dì búrẹ́dì tí ó búrẹ́dì tí rún tún kan anabi wa jábọ̀ èdè báyìí ó fi sẹ́nu anabi ah, ìwọ tó lélẹ̀ yìí ọlọ́mọṣẹ́ ìsàm anabi oṣù fẹ́ bàánú jẹ wọn lé anabi wa mọ́lẹ̀ jẹun yẹ yẹn ọjẹ díẹ̀ mbẹ ó tún jẹ díẹ̀ nínú òróró láti fi dun níbọ̀ rẹ̀ nù tálíkà ọlọ́run wọn. wọn ní ẹni tá a wí níjọ́ tí nǹkan dùnú bá dé bá níbọ̀ rẹ̀ kọ́lé ìwọ̀n sílé níbọ̀ rẹ̀ ń kó mọ níbẹ̀ rẹ̀ ń ṣèyàwó níbo rẹ ọmọ rẹ dé láti Amẹ́ríkà ọmọ rẹ ọmọ rẹ rí admission inú rẹ ń dùn ìwọ wá gbọ́ ìtara ìtara gbé ẹ wọn àtàwọn ọmọ mi náà wọn sì wá jọ ṣé o òun nìkan ni lọ́wọ́ rọ́jútu rẹ̀ èyí ni òjì ẹlọ́ni kí ọ̀n ṣe lọ́ni tínú níbọ̀ rẹ̀ bá ń dùn inú rẹ̀ gbọ́dọ̀ máa ń dùn àwọn adìyẹ ọ̀yàwó àwọn ni ọ̀yà àwọn agbẹ́ máa so nígbà yín kò fẹ́ wá nù ni àbọ̀ dọ́hùn kálukú rẹ̀ ni wọ́n yọ wọ́n kanjú wọ́n á kamú gbé ha àwọn yòókù wọ́n á gbé ẹ̀ inú rẹ̀ yóò dùn inú rẹ̀ yóò dùn lóòótọ́ bọ́ọ̀mù ìrìn ọmọ rẹ̀ rin àwọn ẹ̀rín ìbádà kan <laughs> àwọn ẹ̀rín ìbádà kan ọ̀nà lè kọ́ bí wọ́n ti rẹ́rìn tí òfin ní máa sì wọ́n mú ẹsẹ̀ ní Allahu akbar nínú àwọn ìwọ̀ ayò àzíyàwó ìdá àsọ̀bátì mùsíbà tí àdánwò bá bá a kò sí létà àdánwò èdè mùsùlùmí ń sunkún kèfèrí ń sunkún ọ̀sẹ́ nìkan tí wọn ò ní ní ẹ̀pẹ̀lẹ́ o àdámáyé ni kéde tàtà sí níjọ́ ẹ̀pẹ̀lẹ́ bá dé tí bàtújẹ́ bá ìwọ náà lọ lè bá wọn kẹ́dùn ìbáà jẹ́ bàbá aláwo bọ́mọ rẹ bá ṣaláìsí ìwọ ìmáàmù ọlọ́lẹ̀ kì í níbọ̀ rẹ ni ẹ̀sìn rẹ̀ wọ́n ní ọmọ sìn wọ́n ní ọmọ ṣékìní wọ́n ní kọ́ ọmọ bá kẹ́dùn ẹ̀pẹ̀lẹ́ o àníru ẹ̀ máa o bọ́ba jẹ́ pé àwọn ẹbí rẹ̀ tí awí ìwé ṣe mùsùlùmí o ní pé ọlọ́ba kẹwàá lọ́rùn o wọ́n sì wí o ọkọ̀ sọ pé tọ́ ọlọ́run kò fi wọ́n sáàyè wọn ọlọ́kọ́dá wọn yóò kù sí àdéhùn rẹ̀ mọ́ kò ní kù lẹ́yìn mọ́ nítorí jẹ́ wọn lò bàbá yìí ní ọlọ́dìyà ọlọ́wọ́n tẹ wọn sáfẹ́fẹ́ rí ìwọ ló díyà nítorí pé kèfèrí àyè sàdúrà fún tó bá ti kú àdúrà tó nígbà lọ́wọ́ nígbà kí ló wá ń ṣe fún nígbà tí jáfà ikú anábì ní isna ọ̀tọ̀ àmà ní àlè jáfà anábì gbogbo ẹ̀yin sàábà ẹ oúnjẹ lọ fún àwọn fámìlì yìí Ja'faru nítorí tó bá wọn sì kò ní ní wọn ráyè oúnjẹ o.